orúkọ mi ni Adékúnlé Kẹ́hìndé. ẹni kọ́ bá yín gbé ọmọ yẹn wá wọ́n lórúkọ àwọn ni. Adékúnlé Kẹ́hìndé Ọmọ́wùnmí. Adékúnlé Kẹ́hìndé Ọmọ́wùnmí kí ló kọ àdúgbò tá a wà yìí. Lániwún junction. ní Ìfẹ́tẹ̀dó estate nílùú ní agbègbè Ẹlẹ́gà ní Bòdè Olúdé lágbára Ọlọ́run àdúrà yẹn gbẹ̀yìn ní dààmú ọlọ́run ní pa yín lẹ́kún ẹjọ́ tí n bá tẹ̀ bá bínú pẹ̀lú question tí mo fẹ́ béèrè iṣẹ́ wo lẹ́ ń ṣe mà. èmi jẹ́ gẹ́gẹ́ bí agbẹ̀bí ní Ogun State. iṣẹ́ nọ́ọ̀sì lẹ́ ń ṣe ẹ máa ń gbẹ̀bí so àwọn èèyàn dẹ̀ máa ẹ máa àwọn èèyàn máa ń wá sí bíbá yìí. à ń wá fún antinata a dẹ̀ ń ṣe postnata lọ. ok ok now gẹ́gẹ́ bí iṣẹ́ yín pé iṣẹ́ agbẹ̀bí ni àwọn èèyàn máa ń wá sígbà tí wọ́n dẹ̀ máa ń bímọ pẹ̀lú ìdùnnú pẹ̀lú dáadáa tí nǹkan ò kí ń ṣẹlẹ̀ kí ló wá ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ṣàdédé ni ọ̀rẹ́ mi pè mí pé òun fẹ́ introduce èèyàn kan sí mi kó fẹ́ wá. kí lorúkọ ọ̀rẹ́ yìí yẹn mà. ọ̀rẹ́ mi yẹn jẹ́ mrs adẹ́nẹ́kan. ok. so ó ṣàní ó máa wá síbí ìgbà tí yẹn wá tí mo yẹ̀ wò mo rí wípé ó lóyún ni. ẹ sọ̀rọ̀ sókè dáadáa káwọn yẹn balẹ̀ gbọ́ yín. ó ní òun fẹ́ ṣẹ́ oyún yẹn mo ní à àwa ń gbẹ̀bí bí ni a lè ṣe oyún. wọ́n ní ẹ máa yẹ kí n máa bá yín tún sọ kí gbogbo ayé lè máa gbọ́ dáadáa wọ́n ní arábìnrin kan wá sí ọ̀dọ̀ àwọn níṣẹ́ ilẹ̀ wọ́n ti déètì tá arábìnrin náà wá sọ́dọ̀ yín. ó wá sí ọ̀dọ̀ mi ní inú oṣù kẹfà ọdún tá a wà yìí. wọ́n ní nínú oṣù kẹfà ọdún tá a wà yìí ni arábìnrin náà ṣàdédé ni wọ́n rí kì í ṣe pé wọ́n rí lásán ẹnìkan last week on the twenty one lọ́jọ́ wednesday mo kàn rí tó ṣàdédé dé ló ní ẹsẹ̀ ń rò òun inú ń kàn òun kí ló lò kí ló ṣẹlẹ̀ ó ní kò sí nǹkan kan tó ń lò gbàtẹ́ mi máa. ẹ má bínú ìyá wa kó tó di pé ẹ máa lọ ẹ má bínú ní ọjọ́ àkọ́kọ́ tí arábìnrin kọ́kọ́ wá sí ọ̀dọ̀ yín kí ni nǹkan tó lòun wá ṣe gangan ẹ jẹ́ kí gbogbo ayé ó gbọ́. ó lóun fẹ́ wá ṣẹ́ oyún yẹn ni mo ní kí nìdí tó ṣe fẹ́ ṣe ó kálàyé kalẹ̀ ó ní oyún tó wà nínú òun òun mẹ́ni tí ó ní òun ò lè sọ pé yàn báyìí ló mo ṣá kánsẹ́lì ẹ̀ pé kó má wọrí kó fi sílẹ̀ kó má ṣe oyún yẹn tó bá kàràǹgídá tó bá bímọ yẹn máa mí nígbà anything lọ́yẹ̀ kó máa wá fún antinata máa máa ṣe everything fún kó máa wá tó bá dẹ̀ bímọ yẹn tán nǹkan tí n bá ní tí n bá fẹ́ fi assist ẹ̀ máa fún un ó dẹ̀ lóhun ti gbọ́ òun á lọ ronú sí i bómi ìṣeré nìyẹn gbà tó lé ní àárín ọ̀sẹ̀ tó tó ọ̀sẹ̀ ní ìtò jẹ́ last week bó ṣe wá nìyẹn ní. Ni ọjọ́ yẹn mo kàn ṣàdédé rí ni tó dé mo dẹ̀ yẹ̀ wò ah, kí ló ṣe ẹ́ ó ṣàǹkónú mọ́lẹ̀ ó ń ṣe gbogbo ẹ̀ mo kí gloves sọ́wọ́ mo ẹ̀zámì ẹ̀ ó wà ní six year mo rí pé ọmọ ti dé tòsí kí ló lọ́ọ́ lò lóun ò lóun kankan ká tó wí ká tó fọ̀ bó ṣe bí ọmọ yẹn tán gbàrà ló ti sọ pé òun máa fi. tó túmọ̀ sí pé lọ́jọ́ tí arábìnrin padà wá sí ọ̀dọ̀ yín lẹ́lẹ̀ ìjọ́ ẹlẹ́ẹ̀kejì yìí gbàtẹ́ máa wo oyún yẹn wò oyún yẹn ti wọ seven months nígbà yẹn seven months plus nígbà yẹn kò tí ì tó bí àmọ́ dédé tó wá gẹ́gẹ́ bó ṣe ń ṣe lẹ ṣe béèrè lọ́wọ́ pé kí ló ṣe kí ló lò ó wá ń sọ fún yín wípé òun ò lò nǹkan o pé but ara òun ò wá òkè ìgbà tẹ máa wò lọ tẹ máa wò bọ̀ ẹ̀rí pásìkò ẹ̀ ti tó àbí bẹ́ẹ̀ kọ́ ni ká má fọ̀rọ̀ gùn lálẹ́ ọjọ́ náà ọlọ́run ni kò bímọ sáyé kí ló wà padà wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó bímọ náà tán. ìgbà tí ó bí ọmọ yẹn tán ó ń ọmọ ti wà nítòsí nìyẹn mo dẹ̀ yẹ̀ wò mo lo glove mo fi yẹ̀ wò mo rí wípé ọmọ ti délẹ̀ ojú bí wọ́n na wà lọ ló bí ọmọ yẹn bó dẹ̀ ṣe bí n tó ń sọ ni pé òun ò ṣáà ọmọ yẹn lẹ́yìn àwọn nǹkan tí mo ṣàkíyèsí ti ẹ̀kọ́ yàtọ̀ sí pé ó ní òun fẹ́ ba oyún yẹn jẹ́ láti ilẹ̀ tẹ́lẹ̀ náà ó ń try láti fẹ́ pa ọmọ yẹn ni. arábìnrin yẹn nígbà tó bí ọmọ yẹn tán wọ́n ló ń gbìyànjú láti fẹ́ pa ọmọ náà ó ń gbìyànjú láti gbé pílò láti fi rẹ ọmọ náà pa láti fi gbẹ̀mí ọmọ náà pẹ̀lú àníyàn wípé òun òkú nídìí ọmọ yìí náà tẹ́lẹ̀ kò sí nǹkan tóun fẹ́ fi ṣe òun ò dẹ̀ mọ oògùn kankan tóun lè lò ilé ilé nọ́ọ̀sì tóun wá tóun ti rò pé bóyá wọn ò ti ṣẹ́yún náà fóun òun lòun tún débẹ̀ yìí tóun ò rọ́nà àbáyọ yìí ó wá bí ọmọ náà tán dédé kéré tó bí ọmọ náà tán ó ń gbìyànjú àti pa ọmọ náà àbí bẹ́ẹ̀ kọ́ ni ó ń gbìyànjú àti pílò ọ̀rẹ́ ọmọ náà lọ́rùn pa kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn mà so lẹ́yìn ìgbà yẹn tó ilé ọjọ́ yẹn máa fi ṣú ó ṣàṣe bí ẹni tó ní gọ́gọ́gọ́ lórí tó fẹ́ ṣílẹ̀kùn ó fẹ́ bọ́ síta ó fẹ́ ṣe ó fẹ́ máa wádé àtẹ̀sí àwọn ọmọ yẹn because bó a ṣe bó ṣe bí ọmọ yẹn náà sílẹ̀ a sì ń try láti mójútó ọmọ yẹn torí mímí yẹn ò já geere dáadáa ó ní difficult breathing a ṣáà ń try láti ṣe ká má fọ̀rọ̀ gùn ọ̀rẹ́ mi tó introduce ẹ̀ wá dẹ̀ fi wá àwọn àti ẹ̀ ó dẹ̀ fi mú lọ kí ló ṣe ẹnì ó ní tó bá ó náà ti bímọ kan níwájú òun náà rí tó jẹ́ wípé bó ṣe ń ṣe náà nìyẹn. Hmm ọ̀rẹ́ ọ̀rẹ́ yín tó yẹ kẹ́ ẹ mọ̀ nígbà tẹ́ ẹ pé alẹ́ lobìnrin yìí bímọ àbí bẹ́ẹ̀ kọ́ ni. ara àárọ̀ ló bímọ. àárọ̀ ló bímọ àmọ́ lẹ́yìn tí ó bí ọmọ yẹn tán ẹ̀ ń ríṣe sí ẹ̀ pé ó ń ṣe máa ṣe gángangan ọ̀rẹ́ òye yín mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ wá pe ọ̀rẹ́ yín tó jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé òyìnbó ọ̀rẹ́ mi kí ló ṣẹlẹ̀ ọmọ yín mà bímọ àmọ́ báyìí báyìí ló ṣe ń ṣe ọ̀rẹ́ yẹn ló wá jẹ́ kẹ́ mọ̀ wípé àbísínwín ní dàá láàmú ó ti bí kan náà rí tó ti ṣe bẹ́ẹ̀ kí ló wá padà wá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn kí ló padà ṣẹlẹ̀ lẹ́yìn yẹn. láti gbà yẹn láti ìjẹta sí jẹun yẹn náà mi ò rí anybody ọ̀rẹ́ mi yẹn náà mo pè ó náà ní. ẹ sọ̀rọ̀ sókè dáadáa ẹ dákun. àbúrò ẹ̀ kan sọ àbúrò ẹ̀ tó dẹ̀ pè yẹn ní òun ò lè ṣe nǹkan kan lórí ẹ̀ o nǹkan kan bẹ́ẹ̀ tọ́mọ bá máa kú kó kú o àwọn ò kan tóun fẹ́ ṣe lórí ẹ̀ o òun gan tó jẹ́ gbóhùn gan òun tẹ̀lé. ẹ pọ̀ sí níbẹ̀ yẹn mà ẹ jẹ́ ń bá yín tún àlàyé yẹn ṣe fún gbogbo àwọn èèyàn kí wọ́n lè gbọ́ yín dáadáa ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi àlàyé tí ìyàwó yín gbìyànjú láti ṣe ni wípé nígbà tí obìnrin bẹ̀rẹ̀ sí ní ṣe gọ́gọ̀ gan tí ọ̀rọ̀ ò yé wọn mọ́ wọ́n pe ọ̀rẹ́ wọn tó introduce obìnrin yẹn sọ́dọ̀ wọn ọ̀rẹ́ wọn yẹn ló wá ń jẹ́ kó yé wọn wípé à ó ti bí kan náà rí i pé bó ṣe ṣe nìyẹn ó dàbí pé àbísínwín ní dàálàmú nígbà tí ó wá lọ ọ̀fà lọ wò bọ̀ wọ́n pe àbúrò ẹ̀ ọ̀rẹ́ wọn yẹn bá wọn pe àbúrò ẹ̀ kan àbúrò ẹ̀ yẹn yọjú àbí bẹ́ẹ̀ kọ́ kò yọjú síbí àbí báwo ló ṣe kúrò níbí arábìnrin yẹn ṣe kúrò níbí báyìí ọ̀rẹ́ yín tó introduce yín sí yẹn òun náà jọ wá síbí báyìí náà wá gbé arábìnrin yẹn ibo arábìnrin náà wá ń sìn yín. mi ti ara ẹnìyẹn náà ló mọ̀ nípa ẹ̀. ẹ ibo arábìnrin yẹn wà lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí ìròyìn tẹ̀yìn gbọ́. ìròyìn tẹ̀mí gbọ́ ni pé arò ló wà. ìròyìn tẹ́ gbọ́ ni pé arábìnrin tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ tó bímọ yìí tó fẹ́ pa ọmọ rẹ̀ yìí pé ó ti ń àbí sínwín ní dàá ìròyìn tẹ́ gbọ́ nípa ẹ̀ ni pé wọ́n ti gbé e lọ sáàrò páàrò ni ó wà tán gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ sì ń bẹ lọ́dọ̀ tiyín àbí bẹ́ẹ̀ kọ́ ni tẹ́yìn ń tọ́jú ọmọ yẹn ẹ̀dẹ̀ ń pe àbúrò ẹ̀ tó jẹ́ ẹ̀gbọ́n àbúrò obìnrin tó bímọ yìí pé tò pò láti fẹ́ sọ̀rọ̀ ọmọ jẹ́ ká gbọ́mọ wá sọ́dọ̀ ẹ kó o lè mọ tọ́jú ọmọ lọ ìyẹn yarí ó ò lè gbọ́mọ àbí bẹ́ẹ̀ kọ́ ni ó lóun ò lè gbọ́mọ o pé tó bẹ́ẹ̀ bá lè tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ bó bá dẹ̀ fẹ́ kú kó kú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àbúrò ẹ̀ sọ kí lẹ wá fẹ́ kọ́mọ nàìjíríà ṣe fún yín gbogbo àgbáláyé ló ń wò wá àwọn èèyàn ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n wò mí láti amẹ́ríkà màmá mi títí láyọ̀ olówó yẹyẹ láti amẹ́ríkà ni wọ́n ti ń wò mí àwọn èèyàn wò yín láti canada wọ́n wò yín láti france wọ́n wò yín láti kútọ́nù wọ́n wò yín láti lọ gbogbo bí kíbi lórílẹ̀‐èdè àgbáyé ni wọ́n ti ń wò yín lọ́wọ́lọ́wọ́ báyìí kí lẹ fẹ́ kọ́ ọmọ nàìjíríà wọ́n ràn yín lọ́wọ́ kí lẹ fẹ́ kí ni wọ́n ṣe fún yín. ìrànlọ́wọ́ láti mo fẹ́ ìrànlọ́wọ́ láti ọmọdọ̀ ọmọ nàìjíríà kí wọ́n ràn mí lọ́wọ́ lórí ọmọ yẹn mo fẹ́ máa tọ́ lóòótọ́ mo ti ní ọmọ mẹ́ta ńlẹ̀ tẹ́lẹ̀ bọ̀ ọmọ tó wà ń sìn náà mo fẹ́ máa tọkọ́ ràn mí lọ́wọ́ ní orí ẹ̀ láti lè fi tọ́jú hmm. ẹ̀. ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa àlàyé tí ìyá wa gbìyànjú láti ṣe fún wa ìrànlọ́wọ́ àwọn èèyàn wọn náwọn nídìí gẹ́gẹ́ bí nǹkan tèmi dẹ̀ sọ fún wọn nígbà tí kété tí mo débí mo jẹ́ kó yé wọn pé kí wọ́n lọ rìpọ́ọ̀tù ní police station wọ́n dẹ̀ ti ṣàdéhùn pa àwọn á lọ ṣe bẹ́ẹ̀ ọlọ́run má jẹ́ kára burú oore oore oore ó mọ ọlọ́run má jẹ́ kó oore dìbì mọ́ wa lọ́wọ́ bẹ́ẹ̀ bá gbàgbé ọmọ tí mo ràn lọ́wọ́ lẹ́nujọ́ mẹ́ta yìí ṣe mọ̀ pé wèrè ni wọ́n ní ká mọ̀ pé wọ́n ní wèrè mọ́ pé ó lárùn ọpọlọ nígbà tí mo gbé e dárò wọ́n fẹ́ẹ́ change ọ̀rọ̀ náà mọ́ mi lọ́wọ́ tó tán sọ di fíìmù rẹpẹtẹ tí ń túmọ̀ sí pé land àsìkò tá a wà yìí oore ó ṣe kí ni ó ṣòro ó ṣe nam ní báyìí ìrànlọ́wọ́ tí ìyá wa yìí ké gbàjarì ẹ̀ síta ẹ̀yin ọmọ nàìjíríà yìí ìyá wa yìí bàbá wa ẹ ràn àwọn lọ́wọ́ àwọn ọmọ yìí ń bẹ lọ́dọ̀ àwọn àwọn ò mẹ́bí gẹ̀ yìí rí àbúrò ẹ̀ kan táwọn túmọ̀ pé kó wá gbé ọmọ kúrò ní ọ̀dọ̀ àwọn àbúrò lòun ò láǹfààní àti gbẹ́mọ o bó bá lè kú kó kú bó bá lè rìn kó rìn kò sí nǹkan tó kan tòun wọ́n bá lè lọ jùnù kí wọ́n lọ jùnù òun ní nǹkan tó ń fẹ́ fọmọ òun ló fẹ́ bímọ ó dẹ̀ ti bí ìyá tó bí ọmọ yìí dẹ̀ wà láàrò níbi tó ti ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ àmọ́ dẹ̀ ṣe láde òfin pé lágbára Ọlọ́run tó bá dijọ́ Tuesday mo fẹ́ lọ wo ọmọ afis tí mo gbé lọ sáàdò yẹn máa láǹfààní máa gba nọ́mbà àbúrò ẹ̀ yẹn máa chẹ́ẹ̀kì obìnrin yẹn náà máa wo ṣe sí ẹ̀ máa wo bá làáfíà ẹ̀ ṣe rí ni arábìnrin náà wọ́n ní ìdì lọ́wọ́ gbogbo ayé ni pé ẹ ràn wọ́n lọ́wọ́ ọmọ yìí àbúrò ẹ̀ táwọn mọ̀ àbúrò obìnrin tó bímọ táwọn mọ̀ ó ti kọ ọmọ ti àwọn lọ́rùn àwọn gangan fún ara àwọn tẹ́lẹ̀ bùkátà ń bẹ lọ́rùn àwọn gan táwọn gangan ò mọ báwọn ṣe fẹ́ yanjú ọ̀rọ̀ wa àwọn àwọn náà mánéèjì àti jẹ àti mu ni ọmọ àròbó nìyí àwọn ò lọ́mú táwọn fẹ́ fún ọmọ ìyá jẹ á mu báwo ló ṣe fẹ́ jẹ báwo ló ṣe fẹ́ mu báwo làwọn ṣe fẹ́ tọ́jú ẹ̀ yóò ra pampasì tí wọ́n mọ̀ fi tọ́jú ẹ̀ o ìyá tó bí àrò ló wà báyìí tó ń gbà tọ́jú lọ́wọ́ àbúrò ìyá ó dúró nídìí owó pé òun ò lè gba ọmọ àwọn ò sì mẹ́bí ẹ̀ kankan táwọn yàtọ̀ sábúrò ẹ̀ yẹn táwọn lè sọ pé káwọn lọ kọ́mọ sí káwọn lọ gbọ́mọ sí ọmọ yìí dẹ̀ wà lọ́rùn àwọn àwọn náà fún ara wọn mánéjì ara wọn ni lórí àtijẹ àtìmú ẹjọ́ ọmọ nàìjíríà wọn ní kẹrin àwọn lọ́wọ́ o kẹsànú àwọn onífìdí oní oní oní oní fúdù pálí onífìdí agolo kan onífùdù agolo méjì onífùdù agolo mẹ́ta ẹni tí ó fún wọn ní pampasì ẹni tí ó ràn wọ́n lọ́wọ́ wọ́n ní dákun torí ọlọ́run àwọn òríbi táwọn fẹ́ gbọ́mọ yìí lọ báwọn bá dẹ̀lẹ̀ ní káwọn gbé lọ sí motherless home àwọn ọmọ motherless home kankan àwọn ṣẹ̀ṣẹ̀ tún wádìí ni àmọ́ àánú ìyá tó obìnrin tó bímọ yìí àánú rẹ̀ ṣe àwọn àánú ọmọ yìí náà dẹ̀ tún ṣe àwọn náà kẹ́yìn ọmọ nàìjíríà ẹ̀yin ìyá wa wọ́n ní kẹrin àwọn lọ́wọ́ o kẹ́ ẹ̀ ṣàánú àwọn pẹ̀lú gbogbo tó lọ ń bábo oníkálukú lágbára onífúdù kan onífúdù méjì onípampasì kan onípampasì méjì wọ́n ní káwọn lè fi tọ́jú ọmọ yìí títí dìgbà tọ́lọ́run fi fún ìyá rẹ̀ náà lálàáfíà tí ó fi láǹfààní àti bèrè ọmọ ẹ̀ táwọn fi gbé ọmọ yẹn lé lọ́wọ́ mo rò pé kò ní jù báyìí lọ ẹ bá mi gbé ọmọ yẹn ẹ gbé ọmọ yẹn wá fún ẹ gbé ọmọ yẹn wá fún wọn kí gbogbo àwọn ọmọ nàìjíríà náà rí kí wọ́n rí ọmọ náà ní kí wọ́n rí ọmọ yìí ní ọwọ́ arábìnrin ọmọ náà nìyí ọmọ náà ní seven months plus lọ́lọ́run ní kóbìnrin yẹn ó bí àmọ́yà tó bí lọ́mọ àbí síwìn ni ó wà ní aró tó ti ń tọ́jú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àfi bẹ́ẹ̀ nípa ọmọ náà gbọ́n tá wí ó wà níbi tó ti ń tọ́jú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìyá tó yá yìí nọ́ọ̀sì ni wọ́n wọn sì ní ọ̀hún níbi kankan tí wọ́n fẹ́ gbé ọmọ náà lọ báyìí ọmọ náà sì ń bẹ lọ́dọ̀ wọn ọmọ náà á jẹ ọmọ náà á mu ọmọ náà lo pampasì tí wọ́n fi mọ́ fi tọ́jú ẹ̀ títí tíyà rò fi gbádùn náà fi ní wọ́n fi kéjà sí gbogbo ayé pé ẹ bá wa sàánú wọn o ẹ bá wa sàánú ẹ ẹ dákun gbogbo tó ní kálukú bá ní lágbára ẹ bá wa fi sọ́pọ́ọ̀tì wọn ẹ sàánú ẹ bá wa sàánú ọmọ yìí ẹ ọmọ kékeré ni ọmọ ọmọ ọmọ ẹlẹ́jẹ̀ tútù ni tí ò tí ì lẹ́sẹ̀ lóhùn kò mọ̀ yẹ́n náà dẹ̀ wà ní kọ̀ǹdíṣàn tó wà yẹn gbogbo èèyàn ọmọ aráyé ẹ bá wa ràn wọ́n lọ́wọ́ o one thousand oní one thousand oní two thousand oní five hundred oní two hundred oní hundred naira ó kéré jù kò mọ̀ kò àbí kò kò náà ó kéré o ẹ bá wa fi ràn wọ́n lọ́wọ́ ìyá yìí náà ní bùkátà tiwọn tí wọ́n ń gbọ́ wọ́n ní bùkátà tiwọn wọ́n ní fámìlì tiwọn náà táwọn náà jọ ń mánèjì ara wọn ìmí kí ọmọ kékeré ó tún wá kún fún wọn àwọn jẹ́ni tó lẹ́mìí ọlọ́run ni o kódà ẹlòmíì àti lọ gbọ́mọ náà sórí àtàn tàbí kó ti gbé lọ pọlíṣẹ̀ kó náà lọ jálẹ̀ àmẹ́mìí ọlọ́run wà lára wọn ẹ ọmọ nàìjíríà ẹ bá wa ràn wọ́n lọ́wọ́ ìrànlọ́wọ́ ayé ni wọ́n ń béèrè ọmọ náà nìyí ẹ bá wa ràn wọ́n lọ́wọ́ o ẹ bá wa ṣàánú wọn kò sí ní tó kéré apin account number mo dẹ̀ ṣe ládéhùn pé gbogbo tí wọ́n bá ti tí wọ́n bá ti tí wọ́n bá ti donate fún yín á dọ́dọ̀ yín lágbára ọlọ́run má máa pe ájà wa àfàyè gbà mí àfàyè gbà mí ṣáàlà má máa pè wọ́n gbogbo tí wọ́n bá ti donate fún yín gbogbo àwọn tó bá fún yín lówó lágbára ọlọ́run yóò dọ́dọ̀ yín tí ẹ̀ ń gbọ́kàn tí mò ń sọ tó bá yẹ pé a ra fúdù a ra pampers a kó wá sí ibà a dẹ̀ ṣe fídíò rẹ̀ tí gbogbo àwọn èèyàn tí wọ́n ràn yín lọ́wọ́ tí wọ́n rí tó bá gbowó náà ni wọ́n ní ká fún yín mo ṣe ládéhùn fún yín pé yóò dé ọ̀dọ̀ yín ẹ máa pin àká nọmba ń sìn tàbí kí n pin ní face tàbí kí n pin ní whatsapp nọmba mi fẹ́ni tó bá fẹ́ láǹfààní pòun fẹ́ ràn mọ́ náà lọ́wọ́ ẹ̀yin yàwá ẹ dákun ẹ bá wa comment ẹ bá wa comment ẹ jọ a nídìí ìrànlọ́wọ́ yín lórí arábìnrin yìí lórí ọmọ yìí arábìnrin yìí ò lè dọ́mọ tán kò mẹ́ni tó lè lọ gbé bá àwọn náà ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe sí báyìí wọ́n ti rò ó débi pin náà fi rò pé ká bá wọn gbé fáyé o ká bá wọn gbé sáyé gbogbo ẹnikẹ́ni tọ́lọ́ ń bá ní kó lè ran àwọn lọ́wọ́ kó lè ṣàánú àwọn kó ṣàánú àwọn UBA bank mapping account number ń sìn yín gbogbo tọ́lọ́ ń bá fún oníkálukú ẹjọ́ torí ọlọ́run abẹ́yìn ni o ẹ ẹ jẹ́ ká fi ká fi ká fi ràn wọ́n lọ́wọ́ ọlọ́run ní fáwọn ọmọ táwa náà bí ọlọ́run ò ní fi dà wọ́n kò ní fi dà wá láàmú o twenty forty one twenty one three one one three twenty forty one twenty one three one one three twenty forty one twenty one twenty forty one twenty one three one one three UBA bank orúkọ tó máa gbé wá M Ọláìwọlá Ọlámigòkè ló máa gbé wá o. dẹ̀ ti ṣú. twenty forty one twenty one three one one three òun ni ó gbé wá ẹjọ́ mo ti pín àká nọ́mbà yẹn ẹjọ́ gbogbo ẹni tó bá fẹ́ ran arábìnrin yìí lọ́wọ́ lára ọmọ yìí ẹjọ́ nítorí Ọlọ́run aka uh, uh phone number mi zero nine one three eight seven one three one eight five oní àkànnà oní phone number mi máa fi síbẹ̀ náà ẹ eh, gbogbo yẹn náà lẹ́yẹ̀ tí ẹ eh, gbogbo yẹn náà lẹ́yẹ̀ kú ti mọ phone number mi tẹ́lẹ̀ àmọ́ ẹ jẹ́ kí n tún pin ẹ̀ fẹ́ni tó bá fẹ́ pè wá fún ẹ̀kwárì kan zero nine one three eight seven one three one eight five zero nine one three eight seven one three one eight five kí lẹ sọ ẹlẹ́yẹ kí kíni ẹ tí máa interview ọ̀kan ilẹ̀ ti ṣú báyìí tó bá ti di ìgbà míì tá a bá rọ́wọ́ àwọn èèyàn ṣó tí yẹn sìn tá a bá rọ́wọ́ àwọn èèyàn tí n bá fẹ́ wá deliver nǹkan tí wọ́n bá tán bá ṣe fún ọmọ yẹn so mo lè wá láǹfààní àti interview ọ̀kan wọn kódà àbúrò máa gbìyànjú máa make sure pé mo get àbúrò lady yẹn tí wọ́n ní. Li wọ́n wọ́n pè pé kó wá gbọ́mọ tó ní nǹkan filẹ̀ tọmọ náà bá lè kú kó kú kò sí nǹkan tó fẹ́ ṣe òun náà bí ọmọ tòun òun ò lè gbé bùkátà oníbùkátà mọ́ tòun máa try láti pé mo ṣe fẹ́ gẹ̀ẹ́tì àbúrò yẹn náà ibi tí wọ́n dẹ̀ gbé arábìnrin yẹn lọ ní àárò ní ọ Tuesday tó ń bọ̀ ni mo máa lọ visit ọmọ tá a gbé lọ síbẹ̀ so máa gbìyànjú láti lọ síbẹ̀ yẹn náà láti lọ rí i pé mo wo arábìnrin yẹn lóòótọ́ náà kì í gbà ká ṣe fídíò nínú àárò àmọ́ máa gbìyànjú láti pé kí n tiẹ̀ lè fojú kan arábìnrin yẹn ní Tuesday tó ń bọ̀ ọlọ́run kó jọ kó ṣàánú tiwa náà gbogbo àwọn ọmọ táwa náà bí ọlọ́run má fi wọ́n dà wá láàmú afa well done kindly send to your whatsapp app for us òun náà ni mo fi lẹ́yìn o zero nine one gbọ́dọ̀ wa aremu abdulhafiz nọ́mbà mi náà ni mo fi lẹ́yìn abdulaziz òun náà ni mo fi lẹ́yìn zero nine one three eight seven one three one eight five zero nine one three eight seven one three one eight five whatsapp nọ́mbà mi nìyẹn account number tẹ̀lé bá obìnrin yẹn fi owó sí ẹ òun ní twenty forty one twenty one three one one three twenty forty one twenty one three one one three UBA bank ẹjọ Ọlọ́run á jẹ́ kí àdúrà gbogbo owó gbà Ọlọ́run nífa àwọn ọmọ tiwa náà dà wá láàmú ẹ bá wa ran arábìnrin lọ́wọ́ ẹjọ ẹ bá wa ràn wọ́n lọ́wọ́ ẹ bá wa ṣàánú wọn gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ sẹ́ndì owó anything tẹ́ bá sẹ́ndì ẹ private chat mi ní WhatsApp ẹ sẹ́ndì tẹ́là sí mi because ọ̀nà tèmi ń gbàgbà owó pọ̀ o ọ̀nà tí mò ń gbà rí owó pọ̀ ẹni tó bá ran arábìnrin lọ́wọ́ pẹ̀lú ọmọ yìí ẹ sẹ́ǹdì tẹ́là ẹ torí ọlọ́run ẹ sẹ́ǹdì tẹ́là ẹ sẹ́ǹdì tẹ́là sí mi ní whatsapp ẹ lè jẹ́ kí n mọ̀ pé ọmọ tí a gbé fídíò yẹn òun ni a gbé la òun ni ẹ ràn lọ́wọ́ o ẹ mi ò ní rí jù báyìí lọ lórí ètò. ẹ bàbá ẹ wá ṣọkọ yín ni àbí so ẹ jẹ́ kí n fọ opportunity yẹn kí n fi dọ́gbọ́n gbẹ̀yìn náà wọ̀ ká ṣe é mind láti pé ká interview yín ṣe é mind tó bàbá wa ẹ̀ka lẹ́sà o ṣé mo lè mọ̀rúkọ yín. orúkọ mi ni Adékúnlé Adéníyì Matthew. wọn lórúkọ àwọn ni Adékúnlé Adéníyì Adéníyì Matthew bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ báwo lẹ ṣe jẹ́ sí ìyá tó gbọ́ ọmọ dání. èmi ni ọkọ wọn pẹ̀lú ọ̀rẹ́ náà. ẹ̀yin lọkọ wọn nígbà tọ́rọ̀ ìdẹ ṣẹlẹ̀ ẹ yarí mọ́ wọn lọ́wọ́ pé rárá o kó wábi tó máa gbọ́mọ lọ o ẹ tún gbà fọ́lọ́run pé ẹ jẹ́ ká gbà lọ wọn kájọ máa tọ́jú ẹ kí lẹ rò tẹ́ fi ṣerú orí yẹn. ọdún náà nígbà tí wọ́n pè mí torí mi ò sí àràǹdì. ok ìgbà tí wọ́n pè mí tán ṣàlàyé fún mi pé báyìí báyìí mo ní láti sọ wọn pé ẹgbẹ́ ọmọ yẹn kò ní nkíà ẹni yẹn kó bá má ṣe ní aburú torí àwa náà bímọ àtọ́dẹ̀ gbọ́ ọmọ yẹn kún bẹ́ẹ̀ mo ní láti sọ wọn pé tó bá dijọ́ Thursday èmi máa máa bọ̀ torí èmi wà ní skul Ìgédé Èkìtì dẹ̀ ní skul mi wà mo ní máa wálé ìgbà tí mo dẹ̀ délé ń jọ Thursday yẹn a ní láti jọ sọ̀rọ̀ mo lè sọ mo ní pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run kò sí nǹkan tá a fẹ́ ṣe a máa tọ̀ náà ni pé tá a bá dẹ̀ ti ń tọ̀ a fi àwọn ìgbésẹ̀ tó bá yẹ ká gbé torí àti ẹ̀ ti ń wò ó pé bóyá ká lọ sí police station bàtà tó ń pè tá a bá lọ sí police station ó tún lè di nǹkan mímọ̀ mọ́ wa lọ́wọ́ òun la ṣe ń jọ ń jíròrò pé tá a bá lọ sílé àwọn ọmọ aláìníyà á lè lọ síbẹ̀ á ṣàlàyé fún wọn àdé kọ́ bọ̀ wípé pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run á máa tọ̀ títí tí ọlọ́run máa gba gbogbo. ìrànlọ́wọ́ lẹ́fẹ́ káwọn ọmọ nàìjíríà ò ṣe fún yín. ìrànlọ́wọ́ tá à ń béèrè náà ni pé kí àwọn ọmọ nàìjíríà kan bá wa ran ọmọ yìí lọ́wọ́ láti lè torí àmọ́ nǹkan tọ́lọ́run fẹ́ jẹ́ kó dà láyé mo dẹ̀ gbọ́ lọ́n gbọ́ pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run tọ́lọ́run fẹ́ jẹ́ kó jẹ́ yóò jẹ́ pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ìrànlọ́wọ́ tá à ń béèrè náà ni pé kán ràn wá lọ́wọ́ láti lè tọ́ ọmọ yìí nígbà tí ọlọ́run bá dẹ̀ ní kí àwọn tó ní kán wá wọn á padà wọn á wá gbé. ọmọ wọn ẹ ṣe àdúpẹ́ bàbá ara ò ní ní ọlọ́run ní fi yín sílẹ̀ o inú yín á dùn ọkàn yín á balẹ̀ ẹ̀yìn yẹn wà ní ìrìjú báyìí lọ lórí ètò ilé ní ẹjọ́ ilẹ̀ ti ṣú gan bẹ́ẹ̀ bí wa náà ṣe rí i ilẹ̀ ti ṣú gbogbo ẹni tó bá láǹfààní tó bá fẹ́ tó bá fẹ́ ràn wọ́n lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ díẹ̀ mú wa ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ díẹ̀ mú ẹ bá wọn ran ọmọ yìí lọ́wọ́ ẹ bá wọn ran fámìlì yìí lọ́wọ́ wọn ò mọ ẹni tó bímọ yìí wọn ò mọ rí wọn ò mọ fámìlì ẹ̀ kan rí àbúrò ẹ̀ kan tí wọ́n mọ̀ pẹ̀lú ẹ̀ ó tó bá lè kú kó kú ni òun ò lè fi ṣóńgọ̀ tó ń fẹ́ fọmọ ṣe so tán bá lè tọ́jú ẹ̀ kan so tán bá lè tọ́jú ẹ̀ kí wọ́n lọ jù sígbó gẹ́gẹ́ bí àánú ìjọmọ ènìyàn dẹ̀ ń ṣe àwọn wọn ò lè jọmọ ẹ̀ sígbó wọ́n dẹ̀ fẹ́ tọ́ wọ́n fẹ́ tọ́ ọmọ yìí máa máa lo pampers